admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد wa نحمده wa ونستغفره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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọpẹ́ ni fún Allah subhanahu wa tasama ọba tí a fi ọpẹ́ àti ẹ̀yìn fún òun lọba tó ṣe wá ní mùsùlùmí tó fi islam ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlà ẹ̀sìn tá a láyé tá a nínú sàárè àtijọ́ alkiyama òun náà ni ẹ̀sìn islam ànábì ní faman wajada khayran ẹ̀ ń bá bá dáadáa pàdé nígbà tí alọ́ba ṣe dájọ́ rẹ̀ lálùkìyàmá tó bá rí dáadáa tọ́rọ̀ rọ̀ já sí àlùjánná ànábì ní falyahmadillah kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó yin Allah kó dúpẹ́ fún un waman wajada ghayra dhalik ṣùgbọ́n tó bá rí aburú tó fọwọ́ òsì gbàwé iṣẹ́ rẹ̀ ìwé bí tí ọ̀rọ̀ rẹ̀ já sínú ná lálùkìyàmá ànábì ní fala yalumanna illa nafsa kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó má bu ẹnì kankan o orí ara rẹ̀ ni kó bu nítorí pé kí ni Allah subhanahu ta'ala ó gbìyànjú lé wa lórí gan bí àwa ẹ̀dá rẹ̀ àwa ẹ̀dá rẹ̀ àwa ẹrú rẹ̀ bá ṣe mọ̀nà ẹ̀wò nǹkan bó ṣe ń ra àwọn ànábì ní gbogbo gbà látòrí ànábì Adam ó bọ́ sọ́rọ́ ànábì Noah ó bọ́ sọ́rọ́ ànábì dẹ̀ ànábì sheik ó bọ́ sọ́rọ́ ànábì Idris tó fi dórí ànábì Ibrahim tó fi dórí gbogbo àwọn ànábì tó fi dórí gbogbo àwọn ànábì pátápátá ànábì yusuf ni ànábì dawudu ni gbogbo wọn ló ránṣẹ́ sí orí ilẹ̀ láti pé kí ká máa sin olúwa ẹlẹ́dàá wa nìkan ká má dorogún kankan pẹ̀lú ẹ̀ títí títí títí tí tó fi dórí ànábì musa tó fi dórí ànábì isa tó fi wá dé akhirul anbiya tó fi wá dé òpin gbogbo àwọn ànábì òun náà ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kórìí ilẹ̀ yìí kó tún bàjẹ́ jù báyìí lọ káwọn ọ̀tá ìsìláàmù ká máa dìde jù báyìí lọ ká máa sòkùn sí islam ká máa parọ́ sí islam àlọ́ ò ní rán ànábì mi wà mọ́. àwọn sàbí náà tún gbìyànjú nígbà tá ànábì tún lọ tán títí àwọn tó tún tẹ̀lé àwọn yẹn náà gbìyànjú àwọn tó tún tẹ̀lé àwọn tó fi dórí ẹnì kọ̀ọ̀kan wa yìí náà ìgbìyànjú tiwa náà làwa náà tún gbìyànjú yìí. àwa náà ṣe gbogbo eléyìí kó lè bàjẹ́ pé àwa náà á rí nǹkan dáadáa tọ́ka sí lálùkìyàmà ipi wo olúwa wa ṣàánú tiwa náà àwa náà gbìyànjú nípa ìsìn rẹ̀ ńgbà wà láyé ìyẹn ló fà tó fi jẹ́ pé èmi náà fi ń ṣe wàhálà báyìí láti wí pé àwọn ọmọ léńjeléńje ọ̀ṣẹ́ bọ̀ yìí tí wọ́n ń pa irọ́ tí wọ́n ń sọ oríṣiríṣi tí wọ́n ń sọ̀kùn sí Islam ká ṣọ́ra wa àwa tá a jẹ́ mùsùlùmí nǹkan àkọ́kọ́ tó lè là wá tó jẹ́ sábàbí àkọ́kọ́ òní ká bójútó ẹ̀sìn wa ká mọ̀ nípa ẹ̀sìn wa ká kọ́ nípa ẹ̀sìn wa ká mọ̀ èyí tó kéré jù tí ò ní wàhálà nínú tí ogun á lè gbìyànjú tá a bá tiẹ̀ lè dàáfà a lè dọmọ kéwú lè di nǹkan èyí tó kéré jù ni pé ká máa tẹ́tí sí wàhálà àwọn àfa sunna lóòrèkóòrè lóòrèkóòrè lóòrèkóòrè òun ló kéré jù nínú ọ̀nà tá a lè gbà develop nínú mẹ̀sìn wa ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé téèyàn bá mọ̀ ń parẹ̀ ṣé ẹ mọ̀ gbà yàn ó gbà yàn náà anything téèyàn bá fẹ́ ṣe téèyàn bá ti mọ̀ ń parẹ̀ téèyàn bá pàdé àwọn ẹni ibi ó rọrùn fún wọn láti gbà yàn ẹni tí ń lo mọ́tọ̀ ṣé pé nǹkan tó bàjẹ́ bóyá nǹkan tó ń gan lè ṣe ń bẹ̀ fúnra ẹ̀ ni bọ̀tùgbà tí ò mọ̀ ń parẹ̀ tí mẹkáníìkì ní ah kìíní kan ló bàjẹ́ bó ṣe wà yẹn tá a bá fẹ́ rà kọ́dà lè rí ń bàdàn yín èkó láti rí ah ó lágbára gan sẹ́yìn pé tẹ́ni yóò bá mọ̀ yóò kó sí lọ́wọ́ yóò kó sí lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn ò bá mọ̀ ń pa rẹ̀ téèyàn bá kó sọ́wọ́ àwọn ẹni ibi wọ́n á ṣìyàn lọ́nà wọ́n á ṣìyàn lọ́nà so bẹ́ẹ̀ náà ni Islam ẹni tí ò bá ti mọ̀ ń pa rẹ̀ tó bá ti kó sọ́wọ́ àwọn ẹni ibi kò sí ká má dá wàhálà lé sínú gbáyà ẹ lọ wo àyà tó wà nínú sọ́tù nìsà Quran chapter four àyà eighty nine alóòótọ́ táṣírí fún wa wípé àwọn ọ̀ṣẹbọ yìí nǹkan tí wọ́n máa fẹ́ ni pé kí wọ́n sọ àwọn àwa náà di báwọn ṣe dà kan sọ àwa náà di kèfèrí gẹ́gẹ́ báwọn náà ṣe jẹ́ kèfèrí sọ́tù nìsà àyà eighty nine alóòní waddu law takfuruna kama kafaru fatakununa sawa alóòní nǹkan táwọn kèfèrí ẹlẹ́bọ yìí ń fẹ́ fún alóòlù lámẹ́lẹ̀ law takfuruna kama kafaru ní tí wọ́n mọ̀ strive tí wọ́n mọ̀ gbìyànjú lóru lọ́sàn-án ni pé kẹ́yìn náà di kèfèrí gẹ́gẹ́ báwọn náà ṣe di kèfèrí fatakununa sawa tẹ́jọ́ wa wà bákan náà ẹ̀yin náà ẹ fúnra yín the same thing nínú sọ́tùl bákọ́rọ̀ Quran chapter two nìyẹn ẹ lọ one twenty Allah tó sọ tó tún súnmí láti yẹn náà bẹ́ẹ̀ Allah ní wàlàntàdọ̀ ànkàl yahudu wàlànàsọ́rọ̀ hàtà tàtàbí àmì látàhùn kúlì inna huda allahi huwal huda ẹlọ kà ń bẹ suratul baqara àyà one twenty alọ́ ni wàlà ń tọ́lùdọ̀ ànkàl yahudi wàlà ń nasara alọ́ òní láéláé àwọn yahudi àtàwọn nasara alọ́ òní wọn lè yọnu sẹ́yìn mùsùlùmí láéláé wọn ní dùnnú sí yìí tó máa ń fẹyín sí yìí lásán ni inú wọn ò dùn sí yín nínú wọn ò dùn sí yín hatta tattabi'a ó dìgbà tẹ́ ẹ bá tó bọ́ sínú ẹ̀sìn wọn tẹ́ bá tẹ̀lé ìlànà wọn tán rìn lórí ẹ̀ tẹ́yìn náà dára wọn ìgbà yín wà nífẹ̀ẹ́ yín kò sí nǹkan tí wọ́n lè ṣe fún yín tán alẹ́ òní rárá o kó lè wọ ànábì lọ sọ fún wọn inna huda Allah huwa al-huda gbogbo ìmọ̀nà tó bá ti jẹ́ ìmọ̀nà títí Allah òun gangan ni ìmọ̀nà òun gangan ni ìmọ̀nà ìmọ̀nà tẹ́ bá rí nínú Qur'an ìmọ̀nà tá a bá rí nínú hadith ànábì tó lálàáfíà wàláhì òun gangan ni ìmọ̀nà gbogbo nǹkan míì tó bá yàtọ̀ sí yẹn ìsọnù ni kò sí ọgbọ́n tá a lè dá sí sòyìn ló fà á tó fi jẹ́ pé àwọn ọmọ yìí àwọn ọmọ ọ̀sẹ̀ bọ̀ yìí ẹbí wọn lè gbogbo tán sọ ń sìn wọn ó mú àyà kùrán wá wọn ó ka àyà kùrán wọn àlékà ńlábáwá o Yorùbá náà ní ká o àbí kanka English o wọn àmọ́ pa èdè lábá rárá tán bá wá kà á tán bá fẹ́ mú nǹkan táwọn fẹ́ mú wá wọn á mú àyà kùrán yẹn wá wọn á sọ pé irọ́ ni wọn ò ní irọ́ ni àlọ́ ń pa ń bẹ́ẹ̀ tọ̀ èwo wá taa tá a fẹ́ gbàgbọ́ wọn à lọ gọ́gù ẹ̀ lórí fóònù ìtí gọ́gù bá wá gbé wá fún wa wọn à lò lòdodo ìsọnù burúkú kùránì tá lọ sọ kalẹ̀ wa Muhammad sallallahu wa sọ nígbà tó wà láyé tí a ẹlẹ́dàá rẹ̀ rán pé sọ fún wa wọn á nìyẹn ǹjẹ́ tá lọ lórí fóònù ẹ̀dá èyí ò gba koran gbọ́ àmọ́ gba gógù gbọ́ làlọ́ọ̀ sọ pé kó lè inna huda lọ́hí huwalhuda gbogbo ìmọ̀nà tẹ́ ẹ bá ń wá èyí tó bá jẹ́ ìmọ̀nà láti ọ̀dọ̀ àlọ́ òun gangan ni ìmọ̀nà ẹ ń bá ti sọ pé kòránì kìí ṣe ìwé tá a máa lò ẹ lọ wo ẹ rí pé ọpọlọ ẹ lókù tí ó máa lò èyí tí mo wá fẹ́ yanjú lónìí lórí ọ̀rọ̀ àwọn ọmọ ìṣẹ́bọ yìí náà ni torí táwa mùsùlùmí ló jẹ́ kébì máa ṣe wàhálà tẹ́mi ń ṣe yìí o mò ń ṣe wàhálà gidi lórí ẹ̀ gan ni o lórí ìtawà mùsùlùmí ni àwọn ọmọ eléyìí ti mú ìlànà táwọn fẹ́ rìn tiwọn ìlànà ká máa forí balẹ̀ fún nǹkan míì ìlànà ká máa wáyìrì fún nǹkan míì ìlànà tí ń pèpè lọ síbi wípé kò sí àlìkìyàmà ẹ dákun ẹ̀yin mùsùlùmí kí ló fẹ́ jọ yín lójú rírú làrá báyìí kò lè hinna huda lọ́ọ̀ ìwà ìhúdà gbogbo tí èèbá ti ṣe ìmọ̀nà látọ̀dọ̀ àlọ́ ìṣìnà ni àní wọ́n ní òsàlì kìámà wọ́n ní tá a bá ti kó títà náà nìyẹn wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní òsín nǹkan tí ń jẹ́ àlọ́ wọ́n ní nǹkan tí kò sí nǹkan tí ń jẹ́ koran kò sí nǹkan tí ń jẹ́ ìwé rán gbogbo rẹ̀ wọ́n ní òòṣà ni àwa mùsùlùmí kírun fún òòṣà ni à ń lọ Mẹ́kà fún ẹ̀sìn gidi là ń ṣe ẹ̀yìn gbogbo nǹkan yẹn náà ìmọ̀nà olówó wà níbí yẹn èdè mi wá fẹ́ yanjú lónìí ni pé wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àdúà táwa mùsùlùmí pè ní àdúà wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ ẹlẹ́bọ̀ yìí náà sọ fúnra wọn o wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ìgbìyànjú ní gbà ìyẹn ni pé ẹni tó bá lówó lọ́wọ́ ó gbìyànjú ni ó ṣiṣẹ́ ó sì rówó ẹni tó bá lálàáfíà ó gbìyànjú ni ó ṣiṣẹ́ ó sì lálàáfíà ẹni tó bá kọ́lé wọ́n ní kò sí nǹkan kan tí ń jẹ́ pé àdúrà ẹnìkan gbà mí kan wọ́n lẹ́ni tó bá ní nǹkan kan ó gbìyànjú ni èyí tí ò bá sí ní náà kò gbìyànjú ni ṣe rí pèpè tó ń pèpè yẹn lásán tá a bá rẹni tó gbà bẹ́ẹ̀ nínú mùsùlùmí yóò sì bá wọn lọ torí ìgbàgbọ́ gbòógì nínú àwọn ìgbàgbọ́ tó ní agbára nínú Islam tí ò ṣe é manage kò ṣe é dọ́gbọ́n sí òun ni kí ọmọ èdè èèyàn gbà yìí pé àdúà láti mọ nítorí pé ní àdúà ni pé kó o máa bẹ àlọ́wù kó o máa bẹ lórí nǹkan kan tó fẹ́ tí ó ti tẹ̀ lọ àbí kó o máa dúpẹ́ fún un lórí nǹkan kan tó ti tẹ̀ ọ́ lọ́wọ́ àlàáfíà ni owó ni ipò ni kìnnì kan ni gbogbo nǹkan tí ọmọ èdè yẹn fẹ́ ká tọrọ àdúrà lọ́dọ̀ Allah nìkan ṣoṣo ìkan nínú ìgbàgbọ́ gbòógì nínú Islam wa ni àgbọ́dọ̀ gbà pé ó wà ká sì gbà pé gbígbà àdúrà ó wà ìkan nínú ìgbàgbọ́ tó ní agbára tán nínú Islam ló òun làwọn ọmọ yìí fẹ́ gbà lọ́wọ́ àwọn mùsùlùmí náà mo sọ fún yín pé aláwọ̀ ti tú àṣírí wọn pé nǹkan tán ń fẹ́ àwọn nǹkan burúkú burúkú tí wọ́n máa sọ tí ó lè sọ mùsùlùmí di kèfèrí òun náà ń sọ ẹ wo pèpè tán pèpè ẹ wo pèpè tán pèpè wọ́n ní òsì ẹ̀sìn àwọn ọmọ yìí sọ wọ́n ní wọ́n ní àlọ́ ò la ẹ̀sìn kankan bọ́ anybody lọ́rùn gbogbo tó sáà lè sọ èdè kèfèrí làwọn ọmọ yìí rìn lórí ẹ̀ ìyẹn ni pé ní ìsìlẹ̀ bákan ti jí gbìn láàárọ̀ ẹ sáàmà rìn káàkiri kẹ́ ẹ jẹun kẹ́ ẹ mu ẹ fẹ́yàwó ẹ̀yìnbọn dì í kẹ́ ẹ kàn máa lò gbèsè ayé kò sí wọn ní kò sí ẹ̀sìn kankan tí àlọ́ sọ pé kẹ́ ẹnìbọ̀dì máa ṣe. ṣé ẹni tó bá gbà báyẹn nísìn tóun náà ṣẹ̀sìn kankan mọ́ wọn àṣọ di kẹfẹ́ bíi tiwọn. wọn ní òsì alìkìámà pété abá ti kú kò sí kankan mọ́ sẹ́yìn bá nírú gbàgbọ́ báyẹn tó fi lọ gbé bá olúwa ẹlẹ́dàá rẹ̀ ṣàkókò sí kẹfẹ́ rí nìyẹn gbogbo nǹkan ńlá ńlá ńlá ńlá tó sàlè ba ìsìláàmù mùsùlùmí jẹ́ òun làwọn ọmọ yìí pèpè rẹ̀ wọ́n ní òsín nǹkan tí ń jẹ́ àdúrà wọ́n ní òsín nǹkan tí ń jẹ́ gbígba àdúrà nínú àyà tí mo dẹ̀ kóòtì lẹ́ẹ̀kan sọ́tùl bákọ́rọ àyà one twenty ó wà ń bẹ́ẹ̀ ká lọ sọ pé kul inna hudallahi huwal huda ìmọ̀nà tẹ́ ẹ bá rí látọ̀dọ̀ Allah òun ní dìímú o òun gẹ́gẹ́ ni mọ̀nà. ẹ jáwọ́ wá padà sínú àyà Kùránì tábà àwọn ọmọ yìí ní ìsìn pé àdúrà ẹ̀ gbà tẹ́yìn sọ yẹn kò sí nǹkan tí ń jẹ́ kásàdúà kò sí nǹkan tí ń jẹ́ gbígbà àdúà kí lè rí ẹ̀ ìbọ̀lá ti rí ìbọ̀lẹ̀ inú ọpọlọ náà ni o ọpọlọ náà ni torí pé lọ́dọ̀ wọn àwọn ìwé tí wọ́n ń kà àwọn ìwé àwọn mùtàfàsífà àwọn fàlásífà àwọn fìlọ́sọ́fì tí wọ́n gba koran gbọ́ wọ́n gba hadith gbọ́ wọ́n ní àwọn àfukáàrù wọn tó jẹ́ àwọn àfukáàrù fàlìsàfíyà àwọn fìlọ́sọ́fà àwọn ìmọ̀nà yẹn wọ́n mú nínú ọpọlọ wọn ni torí pé lọ́dọ̀ wọn wọ́n ní tẹkùdímù làákìlì àlànàkìlì wọ́n gbà pé nǹkan tí ọpọlọ wọn bá pèpè fún òun gangan lórí ilẹ̀ ju nǹkan tí àlọ́ àtàlẹ́bí bá pèpè fún lọ ibi tó ibi tó jẹ́ ìpìlẹ̀ ìṣìnà wọn gangan nìyẹn ǹjẹ́ kí ló dàrú mọ́ wọn lójú mẹ́ ó ní ẹ ṣèdí ààrẹ ní tí ò ṣàdúrà náà tó lówó àṣìrẹ́ ní tí ń ṣàdúrà tí ò lówó ajẹ́ pé ńgbà náà wọ́n kàn dìráìfù síbi pé ajẹ́ pé ńgbà náà kò sí nǹkan tí ń jẹ́ gbígbà àdúrà kò sí nǹkan tí ń jẹ́ àdúrà ẹ̀wọ̀n gáwà ọpọlọ tó ti dọ̀tí ibẹ̀ náà ti ń mú bí wọ́n ṣe lólé ayé wọn ẹ jẹ́ káwa mùsùlùmí wá padà sínú ìwé ẹ̀sìn wa ká lọ wò sádùá wa àbí òsì àbí òsì ṣé gbígbà àdúrà wa àbí òsì torí pé ibẹ̀ náà ni ìmọ̀nà àwa mùsùlùmí wà àgbọ̀dọ̀ kọjá ẹ̀ ẹ já lọ sínú sọ́ọ̀tù gọ́fìr sọ́ọ̀tù gọ́fìr ẹ lọ síbẹ̀ ẹ sí ẹ lọ ká àyà sixty ẹ̀ àyà ọgọ́ta Allah sọ pé wa qala rabbukum ud'uni astajib lakum ànábì ni olúwa ẹlẹ́dàá wa ní kò ń sọ fún wa yìí pé ud'uni ẹ máa pè mí tani bá allah subhanahu wa ta'ala ọba tó dá sánmà tó dálẹ̀ tó dọmọ èdè yẹn olúwa yín ni kí sọ fún yín pé ud'uni ẹ máa ṣàdúrà ẹ máa pè mí tẹ bá wà nínú ẹ máa pè mí tẹ bá nídìí tọrọ àdúrà lọdọ mi tẹ bá nǹkan kí là lọ́wọ́ aṣọ tẹ̀lé astajibe lakum màá dẹ̀ dá yín lò ó ti tán ó ti parí. ayé àyè lásán gbogbo ìgbàgbọ́ òṣì tó ń gbé káàkiri yẹn ẹ ti dàrú mọ́ wọn lọ́wọ́. àfẹ́yìn tí ó bá gba koran gbọ́ lókun àlọ́ ò lámọ́lẹ̀ síbẹ̀ ni òde òru ni èmi olúwa yín ni kẹ́ ẹ pè astajibe lakum màá dẹ̀ dáhùn màá jẹ́ pé àdúrà yín kí lọ́wọ́ aṣọ tẹ̀lé ó ní innal ladhina yastakbiruna an ibadati gbogbo ẹni tó bá ṣègbéraga gbogbo ẹni tó bá sọ pé òun ò ní pè mí òun ò ní máa bẹ̀ mí òun ò ní máa tọrọ àdúrà lọ́dọ̀ mi Allah ò ní sọ bẹ́ẹ̀ o Allah ní sàyẹ́dì kòlúùnà fi jahannama dàkìrì gbogbo ẹni tó bá rí ó jẹ́ yóò wọnú náà jahannama lẹ́ni yẹpẹrẹ tó bá dijọ́ ìgbéra kí àwọn. ibi táwọn ọmọ yìí pè wá sí ni ẹ o wọ́n ní ká wọ́n ṣàdúrà wọn. ní torí pé kí ni àwọn èèyàn àwọn èèyàn tí ó ṣàdúrà tán lórí lọ àwọn èèyàn àwọn èèyàn tí ó ni ká tẹ́lẹ̀ ẹ̀wọ̀n kan wà àní wọ́n ní òsí àní wọ́n ní òsí pé à ń ṣiṣẹ́ rẹ àwa lọ jẹṣẹ́ rẹ wa lálùkì àmọ́ wọ́n ní òsí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní bá a ṣe ń kírun tá a ṣe ń gba rọ̀mọ́dá yìí wọ́n àkàn wé ìsìgbésí ayé ara wa ni wọ́n ní òsí ẹ̀san kankan ha àwa béèrè pé àwọn tó ń dẹ́ṣẹ̀ ńkọ́ ẹni tí ń ṣẹbọ ẹni tí ń pààyàn ẹni tí ń lu jìbìtì ẹni tó gbowó olówó tó fi lọ fi kọ́ tiẹ̀ ẹni tí ń ṣe four one ẹni tí ń ṣe four one time ni wọ́n ṣe wá jẹ́ sí wọ́n kàn jẹ́ lọ bẹ́ẹ̀ ni wọ́n ní ilé ayé yìí náà ni ilé ayé yìí náà ni wọ́n ti jèrè sí ọwọ́ wọn àwa ni ó da ńgbà náà àìmọye àwọn ẹni bíi ló wá ń kú tí wọn ti ẹ̀jẹ̀ àkàkà tán fi kú bóun nìyẹn ó sì wá jẹ́ wọ́n ní àwọn àrọ́mọdọ́mọ wọn wọn ó padà jẹ̀yà yẹn ẹ wo nǹkan báwọn ẹ wu ọpọlọ tó ti dọ̀tí ìyẹn ni pé ìyẹn lè máa ṣiṣẹ́ ibi ní ìsìn tó bá ti wá kú àti pé ìjà yẹn yóò lọ bọ́ sórí àrọ́mọdọ́mọ rẹ̀ àrọ́mọdọ́mọ tí ò mọ̀gbà tẹ́ ẹni ẹ̀ ń ṣe wà tó ń dẹ́sẹ̀ tiẹ̀ láyé eléyìí ò bá ìsìn wa mu alọ́ ni wàlá taziru zero tún wí zero ó kọ̀rọ̀ arọ èrò ẹ̀ṣẹ̀ kan ò ní bá ẹlòmíì ru èrò ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ ń bá dẹ́ṣẹ̀ náà ni ó jìyà rẹ̀ ẹ̀ ń bá jẹ́ṣẹ̀ rẹ̀ náà ni ó jẹ́ṣẹ̀ rẹ̀ rẹ̀. tábà bí wọ́n gbogbo tẹ́ ń sọ yìí ní ìsìnbó láti rí ìbòlẹ̀ ti rí sálọ́ọ̀ ló sọ bẹ́ẹ̀ ni sánàbí ló sọ bẹ́ẹ̀ ni inú ọpọlọ wọn náà ti mú àti ìwé ìkàkùkà ìwé àwọn fàlásífà ìwé àwọn fílọ́sọ́fì tí wọ́n gbà lọ́gbọ́ tí wọ́n gbà kankan làwọn máa ń kà wọ́n fi ìwé tó jẹ́ ìwé tó yẹ pé sàmáwí ìwé tó wá láti sánmà látọ̀dọ̀ olúwa tó dá àwọn gan wọn fi ilẹ̀ wọn múmọ̀nà ń bẹ̀ mọ́ tọ́yẹ́ pé bá múmọ̀nà ni ṣèbáyà làwa káyì wa qala rabbukumu ud'uni olúwa yín kí n sọ fún yín o èmi ni kẹ́ ẹ máa pè ẹ pè mí astajib lakum màá dáhùn àdúrà yín innal ladhina yastakbiruna an ibadati gbogbo àwọn tó bá dẹ̀ sọ yí pé àwọn ò ní pè mí gẹ́gẹ́ bí àwọn ọmọ ìsìn sọ àwọn ò ní ṣàdúrà mọ́ a Allah ní sayadkhuluna jahannama dakhiri Allah ni wọ́n wọnú náà jahannama dàkírín ẹni àlọ́ yẹpẹrẹ wọn wọnú náà jahannama ni so ló fi jẹ́ pé ìgbàgbọ́ tó ń fẹ́ gbà lọ́wọ́ àwa tá a jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ tó lágbára ni tí mùsùlùmí kan bá wà tó jẹ́ mùsùlùmí tó ń kírun tí ń gbàwẹ̀ tí ń yọ sàká tí ń gba rọ̀mọ̀dán tó wá wà nínú gbáàyà rẹ̀ pé kò sí nǹkan tí ń jẹ́ ìbí àlọ́ ìṣàdúrà sí àbí pé kò sí nǹkan tí ń jẹ́ pé àlọ́ máa ń gbàdúrà ẹni yẹn ó di kèfèrí ṣètì ni kò sí ìrun tó lè máa kí láyé àwọn ọmọ yìí àwọn nǹkan tó sọ̀ǹtọ̀ sọ̀ǹtọ̀ sọ̀ǹtọ̀ àwọn nǹkan tó lágbára nínú ẹ̀sìn làwọn ọmọ yìí ń sọ tán fi ń dorí àwọn ọmọ mùsùlùmí rú ẹ̀yìn ìgbà tó ọmọ mùsùlùmí náà nípa tó tí ò ní ẹ̀kọ́ ẹ̀sìn rẹ̀ nǹkan tàbá lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ni kò ní ṣèkì wa kò ní ṣe kankan tàbá kan ti ń gbọ́ pé akàmọ́ ni pé àá àlọ́ wa sọ báyìí náà ànábì sọ báyìí náà ayé ara kọ̀ọ̀kan nìyẹn nínú ìmọ̀nà tó yẹ káwa mú dání ayé mi nínú Kùránì àwọn òní ìmọ̀nà míì tójú Kùránì àti àdìsí lọ́wọ́ àwọn òní ẹja lọnu sọ́ọ̀tù bá kọ́rọ̀ Quran chapter two ẹ lọ ka àyà one eighty six one hundred and eighty six mbẹ kí làlá sọ. alọ́ ni wà idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i idha da'an ó ti pari. alọ́ ni wa ànábì wà idha sa'alaka ibadi anni táwọn ẹrú sìn mi ni awọ ọmọ èdè yẹn tán bá wá wà níbi nípa mi ìyẹn ni pé nípa lọ́wọ́ tó bá bí ọ léèrè bó gan mo ṣe jẹ́ ṣé mò ń gbàdúrà àbí mi gbàdúrà ṣé mò ń jẹ́ pé àdúrà àbí mi jẹ́ pé àdúrà tó bá bí ọ léèrè kí lọ́ọ́ sọ fún wọn ìwọ ànábì sọ fún wọn pé fa inni qaribun sọ pé mi olúwa wọn mo súnmọ́ wọn o ujibu da'wata da'a màá máa jẹ́ pé gbogbo ẹni tó bá ti pè mí ìdáadáa ni nígbà tóun náà bá ti pè mí ìdáadáa ni tóun náà bá ti pè mí èmi náà máa ń jẹ́ pé wọn àyà mi tún nìyẹn ìmọ̀nà wa ìlú ayé wa inú kùránì inú hadithi ló wà gbogbo ẹni tó bá mú kùránì tó mú hadithi ànẹ́bí tó lálàáfíà tó jù sẹ́yìn tó lóun ò nídìí ẹ̀ tó lóun ò nídìí ẹ̀ ó ti sọnù kò sí ọgbọ́n tó lè dá ó ti sọnù torí pé láàkáyè kò lè gbé gbogbo nǹkan ó lójú tó lè gbé ó lójú tó lè gbé àìmọye nǹkan tí làákàyè wa náà ò gbé nínú ètò ayé gan tá a dẹ̀ ń lò bẹ́ẹ̀ làákàyè wa ò gbé fóònù tí gbogbo wa ń lò yìí sí làákàyè wa gbé ní ibà gbà bẹ́ẹ̀ ni nígbà tá a bá mú nọ́mbà nọ́mbà one two three la dá ẹ̀ lórí fóònù báwo ló ṣe dọ́dọ̀ ẹnìyẹn ẹnìyẹn dẹ̀ ń bẹ lẹ́kọ̀ọ́ ẹnìyẹn bẹ l'Abuja ẹnìyẹn bẹ ní London ẹnìyẹn bẹ ní Saudi ẹnìyẹn bẹ ní Italy àwa mú nọ́mbà lásán one two three odo ewo eto seven kan kan àbá dá ẹ̀ lọ́dọ̀ wa nínú yàrá wa báwo ló dọ́dọ̀ ẹ̀ nìyẹn kí ló gbé débẹ̀ láì sí wáyà kankan tán kọ̀nẹ́ẹ̀tì wa ó dẹ̀ rí yóò dẹ̀ gbé yóò dẹ̀ máa bá wa sọ̀rọ̀ tó pé fídíò kọlù ni yóò sì máa rí wàwa náà ó sì máa rí láti ibi tá a wà fa kí ló wà nínú fóònù yẹn lọ kí ló ń gbé ni àdẹ̀ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan kan bẹ nínú ṣẹ̀ríà nínú ẹ̀sìn tó pé a gbà bẹ́ẹ̀ ni bí olúwa ẹlẹ́dàá wa bá ti sọ fún wa náà láti gbà á gbọ́dọ̀ kwẹ́sàn ẹ̀ tá a bá ti kwẹ́sàn ẹ̀ wàhálà ti dé àlọ́ ní táwọn ẹrú sinmi bá bi ọ́ léèrè nípa mi sọ fún wọn pé mo súnmọ́ wọn òjì ìbò dá àbàtà dá màá máa jẹ́ pé gbogbo ẹni tó bá ti pè mí ìdáadáa tó náà bá ti pè mí èmi náà máa jẹ́ pé rẹ̀ àyà mi tùnú kùránì náà ni o ẹ jẹ́ àlọ́ sírọ́tò nàmlì sírọ́tò nàmlì àyà sixty two. àwọn ọmọ yìí ti mọ tó ṣe náà fi sọ pé ẹ kòránì ànábì ló kọ́ ẹ mọ́ tẹ̀lé torí pé wọ́n tí á ti kọ̀ndẹ́mù kòrán fẹ́yìn mùsùlùmí wọn á lọ gbé gọgụ tí wọn wọlé ẹ̀ wá ń gọ́gù lórí fóun fóun tó yìbò tí ò tí ì táwa igan kan ìbẹ̀lẹ̀ tí wọ́n mú ìmọ̀nà fi tí a lọ fi ránṣẹ́ sànàdì ẹ̀ fi ilẹ̀ ni tó yìbò dálẹ̀ ìbẹ̀lẹ̀ ń rí mọ̀nà wo ẹ lọ sí inú sọ́tò namli aya sixty two sọ́tò namli aya sixty two kí la sọ alọ́ ni amman yujibu limuttar idha da'a wa yakshifu su' alọ́ ni èmi ni wọ́n bá tẹ́ pé yujibu limuttar ẹni tára bá ń ní ìnira owó ni ò sí ni ìnira àlàáfíà ni kò rọ́mọ bí ni ẹni ìnira alọ́ ni èmi ni olúwa tó yẹ pé yujibu limuttar èmi ni mo máa ń jẹ́ ẹni tára bá ń ní ìdáàdà àwò nígbà tó bá ti pè òun òun á jẹ́ pé rẹ̀ wọ̀yọ́ ṣèfò sùúrù òun á máa ka burúkú òfun yàn ẹni tí aburú fẹ́ ṣẹlẹ̀ sí tó bá ti ṣàdúrà tó bẹ̀ òun òun á máa ka burúkú òfun. ilé náà tọ́ka sí pé àdúrà ń bẹ ìjẹ́ pé àdúrà ń bẹ. ànábì wa Muhammad sallallahu alayhi wa Taba tàbá lọ sínú àhàdísù tó wà nínú sunanu Tirmidhi three thousand three hundred and eighty-two nínú sunanu Tirmidhi àníbí ni mansarrohu an yastajib allahu lahu inda shada'id walqarb falyuksir dua fi rọ̀kọ̀ àníbí ni ẹnikẹ́ni tó bá ń fẹ́ kí àlọ́ọ̀ kó máa gba àdúrà òun nígbà tó bá wà nínú ìnira ó wà nínú ìgbèkùn kan ni ó wà nínú àìsàn kan ni ó wà nínú ìfúnpẹ̀pẹ̀ kan ni kò rọ́mọ bí ni kò rówó náà ni ó fẹ́ mú ipò kan ipò yẹn ń jábọ́ ọmọ ni ìnira ní gbogbo rẹ̀ àníbi ni ẹni tó bá wá fẹ́ kí Allah máa jẹ́ pé òun nígbà tó bá wà nínú ìnira kí lẹni yóò máa ṣe ànábì ní fàlẹ́ yóò sì rí dùá sí rọ̀họ́ kẹ́niyẹn náà máa ṣàdúà dáadáa nígbà tó bá wà nínú ìdẹ̀kùn nígbà tó o bá ti wà nínú ìnira máa ṣàdúà tó wà nínú ìdẹ̀kùn má fàdúrà lẹ̀ ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ tó bá wà nínú ìnira pápápàlà lọ́wọ́ máa jẹ́ pé àdúrà rẹ̀ hadisi eléyìí náà ó ń tọ́ka sí pé Allah subhanahu wa ta'ala ìmọ̀ ń gbàdúrà ẹ̀rù tàbá ṣàdúà ìmọ̀ ń gbàdúrà wa àbí Allah subhanahu wa ta'ala kójọ gbogbo àwa tá a wà nínú ìnira ìnira ìrówó níní ìnira àìtí ìrọmọbí ni ìnira àlàáfíà ara ni ìnira ipò kan tá a wà tí ò tẹ́ wa lọ́rùn ni gbogbo ohun tí ń jẹ́ ìnira pátápátá tí ò tẹ́ wa lọ́rùn mò ń fi àsìkò yìí mo fi ń bi Allah subhanahu wa ta'ala fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yin tẹ́ ẹ̀ máa padà gbọ́ mi náà àtẹ̀mí náà àtàwa náà kálọ̀ kójọ kó mú wa nínú ìnira tá a wà kódà kó bá ní fi ìdẹ̀kùn kó bá ní fi rọ́pò fún wa à ń bẹ nínú àánú rẹ ìwọ lọba alágbára tó máa ń mú yàn kó nínú ìnira ìwọ ló kan náà ló lè ṣe kò sí ẹlòmíì tó dàbí rẹ dákun bá ní mú gbogbo àwa tá a bá wà nínú ìnira ìnira àìní ìmọ̀ ni ìnira gbogbo nǹkan tí ń jẹ́ nira pátá tá a lè kà tán à ń bẹ ọ nì nínú àánú rẹ ìwọ lọba alágbára o kò sí ẹni tó tún lágbára bíi tiẹ̀ kò sí ẹni tó lágbára bíi tiẹ̀ dákùjọ bá ní fi agbára rẹ bá ní fi mú ìnira náà kó fún ẹnì kọ̀ọ̀kan kó wá fi ìdẹ̀kùn ìfàyàbalẹ̀ ẹ̀mí gúngùn àrísìkí islam lórí súnà ànábì kó wá fi rọ́pò fún wa ká wá soríire láyé ká sì lọ soríire níjọ́ gbèrè kíámà. bákan náà nǹkan kan wá ń bẹ tó yóò yí àwọn ọmọ ọ̀sẹ̀ bọ̀ yìí òun ni wípé nínú ṣẹ̀ríà islam nínú òfin àlọ́ tá a bá ṣàdúrà tá a bá ṣàdúrà báyìí ọ̀nà mẹ́ta kò sí nǹkan tí ń jẹ́ pé àdúrà ènìyàn gbà gbogbo yẹn lọ́mú dání o ní tó bá fi mú yín tẹ́ ẹ lanu yín báyìí tẹ́ ẹ ṣàdúrà lórí nǹkan kan tẹ́ ẹ ṣàdúrà lórí anything tẹ́ ẹ ń fẹ́ orí ọmọ ilẹ̀ ń ṣe lé lórí ni orí ọkọ ni orí ara yín ní àdúrà tó bá ṣẹ̀rí àmú ni mò ń sọ o ní ìsọ àwọn tán lọ ń ṣàdúrà láàyè tí ò dáa o iṣẹ́ àdúrà lọ́nà Islam lèmi ń sọ o kèé ṣe ìwọ tó ń lọ sí orí ibì kan kèé ṣe tó ń lọ sí ìsàlẹ̀ ibì yẹn kọ́ lèmi ń sọ o gbogbo àdúrà tẹ́yìn bá ń ṣe tẹ́ bá ń pe ẹ̀dá ń bẹ̀ ẹbọ lẹ́ ń ṣe o ẹ̀dá èèyàn gbọ́dọ̀ pé níbi àdúrà o ò lè pe ṣéwù rẹ o ò lè pe àfáà rẹ o ò lè pe òkú o ò lè pe bàbá rẹ o ò lè pe ìyá rẹ o ò lè pe èyíkéyìí inú àwọn ànábì níbi àdúrà anybody tí bá ti ń pe ẹ̀dá níbi àdúrà ń sorogún pẹ̀lú Allah ni ẹbọ ní í ṣe ẹnìkan ṣoṣo tíṣẹ̀rí àyọ̀ǹda fún wa tá a máa pè nígbà tá a bá fẹ́ ṣàdúrà òun náà ni Allah

a kì í pe ẹ̀dá níbi àdúrà ẹ̀yin tẹ́ ń pe ṣéwù ẹ̀yin tẹ́ ń pe òkú ẹ̀yin tẹ́ ń pe orí bàbá mi ẹ̀yin obìnrin tẹ́ fẹ́ bímọ tẹ́ ń sì yé orí ìyá mi ẹ mọ̀ pé ẹ̀yin tẹ́ ń pe ajé gbogbo àwọn nǹkan yẹn ajé náà ẹ̀dá ni ajé ò kì í ṣe àlọ́ ajé jákun jẹ́ kí n rówó ná ajé jákun jẹ́ kí n rówó jẹun ẹ mọ̀ pé ajé òun dorogún pẹ̀lú àlọ́ òní ẹ pé mi ìtàn yẹn bí wá sí tèmi mi máa ṣe mi máa ṣe ẹ ń bá yọnu sí mi alihamudulilayi ẹni tó rí tó bá sì ń bínú sí mi náà wàhálà àti ẹnìyẹn èmi ò wá yọnu rẹ tẹ́lẹ̀ mo wá yọnu Allah torí pé nǹkan tí mò ń ṣe yìí mo fẹ́ fi rí yọnu rẹ ni kò yọnu sí mi láyé kò yọnu sí mi lálùkẹ́ àwọn kèsì mò ń wá yọnu anybody that is why mi ìnira gẹ́gẹ́ tí mo fẹ́ pa fún yín o ò lè pe ajé o ò lè pe orí ìyá mi o o ò lè pe orí orí mi gbé mi débi ire orí mi mọ́ta kò mí o ò lè pe orí ẹ̀dá ni kò yí sadẹ́dà páàtì ara wa lórí orí mi dákun jẹ́ kí n rájé jẹun orí mi dákun gbé mi débi re orí mi dákun ìsọ̀ mi kalẹ̀ gbogbo nǹkan yẹn rárá rárá orí ìyá rẹ̀ ó gbé ọ rárá tó bá ti di bí àdúrà ẹ fẹ́ tọrọ nǹkan kan tó yẹ kí ní ẹ bá ti já àdúrà the only being ẹnìkan ṣoṣo tẹ́ ẹ lè pè tẹ́ ẹ ní lọ dorogún pẹ̀lú ẹ̀ òun náà ni Allah òun náà ni Allah ẹ̀ lè pẹ̀lú mímọ́ ṣe rí kò sí àdúrà téèyàn ṣe tí ó gbà ṣùgbọ́n nígbà míì ọ̀nà mẹ́ta ní ṣẹ̀rí àjẹkò yé wa pé o lè gbà sí ọ̀nà mẹ́ta màá sọ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn fún yín màá dẹ̀ mú èrè ẹ̀ wá inshallah ta'ala bọ̀tọ̀ ọjọ́ ti lọ báyìí ọjọ́ yìí pẹ́ lọ náà bọ́ọ̀lù àwa ṣe bọ̀ inshallah ta'ala kí alọ́kójọ kó fi ẹ̀mí wa lẹ̀ lórí dáadáa lọ́la màá sọ àwọn ọ̀nà tádùá máa ń gbà pé kò sí nǹkan tí ń jẹ́ pàdé ò gbà gbogbo àdúrà tó bá ti ṣe ó gbà ṣùgbọ́n gbà míì àwọn ọ̀nà tádùá máa ń gbà gbà kílẹ̀ rí àtàlàyé ẹ̀ máa ṣàlàyé lọ́la إن شاء الله تعالى سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Darus Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Darus for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda dúró dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ètìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. david ul quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúnlárin láòyè road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. telephone zero eight zero eight five two three seven one five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.